ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí iléeṣẹ́ ìránṣẹ́ ti life world tó jẹ́ ẹ̀ka kan fún iléeṣẹ́ ìránṣẹ́ ti bmaa baptist missionary association of america èyí tó jẹ́ ẹ̀ka tí ó jẹ́ ti africa ń bí èyí tó fìdí kalẹ̀ sí nàìjíríà fún ògo ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wá níbikíbi tí a wà sí àkókò ọ̀rọ̀ ìyè yìí ní orúkọ Jésù mo gbàgbọ́ gẹ́gẹ́ bí ìṣe Ọlọ́run wípé Ọlọ́run yóò lò wá yóò bá ẹni wa pàdé ní ọ̀nà tó yàtọ̀ yóò fọwọ́ ba ayé wa yóò ṣì wá ní èṣì wa lójú láti lè mọ kí ni nǹkan gan tí a gbọ́dọ̀ ṣe àti ìgbé ayé tí Ọlọ́run fẹ́ ká gbé fún ètò àlàáfíà àti ìgbé ayé rere wa fún ògo orúkọ wọn kí n tó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ìní nígbà tí a máa kíyèsí ìwà ìwà àti nǹkan tó ń pè ní ìṣe ìyá a fẹ́ wo nǹkan tó ń pè ní ìwà ìwà bí ìwà ọmọlúàbí àti nǹkan tó ń pè ní ní ìṣe a fẹ́ wo kí ni àkọ́kọ́ ni pé a fẹ́ ká kíyèsí ká mọ̀ bẹ́ẹ̀ wípé Jésù Kristi ó jẹ́ ká mọ̀ wípé ìwà wa kò ó ló máa ń fi ohun tí a gbàgbọ́ tí a gbàgbọ́ ní nǹkan tí a gbé sọ́wọ́ àbí tí a lè tí ó lè jẹ́ nǹkan tó ń pè ní values nǹkan tó ń pè ní ìwà ọmọlúwàbí ìṣe wa ó máa ń fi hàn nǹkan tí a gbàgbọ́ tó fara nínú ìwà wa jẹ́ bíbélì jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ wípé nǹkan tí a gbàgbọ́ yìí òun ló máa òun ni nǹkan tí a ń ṣe òun ni nǹkan tí a ń sọ bíbélì sọnù wèé lùkórí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlẹ́ Luke eh, eh, six forty five ó ní igi rere kò ní í so èso búburú ó ní bẹ́ẹ̀ ni èrò rere pàápàá ó máa ń wá látinú ọkàn rere ni bẹ́ẹ̀ ni ọkàn èrò búburú ó máa ń wá látinú ọkàn búburú ṣùgbọ́n ká tó tẹ̀síwájú láti lọ wo kí ni nǹkan tá a bára wa sọ lónìí ẹ jẹ́ ká gba àdúrà ọlọ́run ipá àtàgbára jíǹde àti agbẹ́yìnká bàbá gba ọpẹ́ wa lórí oore ọ̀fẹ́ àti àánú èyí tẹ́ fi dì mú kà láti lè jẹ́ alààyè ọkàn àti pàápàá láti wà ní àkókò ọ̀rọ̀ yìí ẹ mọ́ gba ẹ̀yìn wa ògo ní forúkọ yín bàbá ẹ máa bá wa lọ orúkọ yín kò di àyìn lógo iṣẹ́ ìránṣẹ́ yìí nìjẹ́ kó jásí ìbùkún fún wa ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ní àárọ̀ yìí ní agbára Ọlọ́run ni mo ń gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú a máa kíyèsí ìdáhùn sí ìbéèrè wípé kí ni àǹfààní tó wà nínú gbígbé ìgbé ayé ìgbé ayé ìwà bí ọlọ́run ìgbé ayé ìwà bí ọlọ́run ọ̀tọ̀ ni ìwà ọmọlúàbí ọ̀tọ̀ ni ìwà ìgbé ìwà bíi ti ọlọ́run ẹ jẹ́ ká wo inú bíbélì wa ẹ jẹ́ ká ṣí bíbélì wa sínú ìwé sámúẹ́lì sámúẹ́lì orí kejìlá sámúẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkẹrin ẹ jẹ́ ká wo nǹkan tí ọlọ́run sọ ń bẹ̀ yẹn bíbélì wípé ó ní wọ́n sì wípé ó ní wọ́n sì wípé ìwọ kò rẹ́ wa jẹ rí bẹ́ẹ̀ ni ìwọ kò jẹ wá ní ìyà rí bẹ́ẹ̀ ni ìwọ kò gba nǹkan lọ́wọ́ ẹnìkan ẹnikẹ́ni wa rí praise the lord ẹ̀rí ọ̀rọ̀ yìí ló jáde sí ìdáhùn sí ìbéèrè tí Sámúẹ́lì tí ó bi àwọn ènìyàn tó bi àwọn ọmọ Ísírẹ́lì ẹ rí i pé àkókò tó Sámúẹ́lì ó dàgbà àgbà dé a dẹ̀ rí i pé àwọn ọmọ Sámúẹ́lì náà kì í ṣe pé wọ́n wọ́n hùwà tó dáa ṣùgbọ́n Sámúẹ́lì ó dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run Sámúẹ́lì dúró nínú ìwàbí Ọlọ́run inú ìwàbí Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run òun ló fi ń bá àwọn ènìyàn ló fi ń bá wọn lò òun ló fi ń darí wọn àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ń bi ó tó àkókò kan tí wọ́n ní àwọn ò àwọn ń ọba ni ni sọ ni Sámúẹ́lì ló fìdí láti lè máa sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó rò pé wọ́n kọ̀ òun tí wọn ò mọ̀ pé Ọlọ́run ni wọ́n kọ̀ ló fi ń bi wọ́n lè béèrè pé ṣé òun gba owó lọ́wọ́ wọn ni ṣó ń gbé ewúrẹ́ wọn ṣó ń jẹ wọ́n níyà ni àwọn èèyàn ká ló jẹ wọ́n níyà ni ká ló gbowó ẹ̀yìn lọ́wọ́ wọn ni ká ló ń gbowó ìgọ̀bẹ lọ́wọ́ wọn ni ká ló gbègbè ayé tí kì í ṣe wà bíi ti ọlọ́run ni àwọn èèyàn yìí bá nàka sí pé ìwà bíi ti ọlọ́run kọ́ ló wù pé kì í ṣe adarí rere ṣùgbọ́n torí pé ó wu ìwà ó wu ìwà tó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó ń gbègbè ayé ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe fẹ́ ẹ̀ rí pé àkọ́kọ́ tá lè rí ni pé àǹfààní tó wà nínú gbígbé ìgbé ayé bíi ti ọlọ́run ó ní wípé èèyàn á ní ìgboyà Sámúẹ́lì ó ní ìgboyà láti lè bí wọ́n léèrè àwọn èèyàn ò sì lè yí ọ̀rọ̀ náà padà wọ́n dá lóhùn gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n dá lóhùn ni wọ́n fún un ní ìdáhùn tó tọ́ inú èyí tí èmi àti ẹ gbọ́dọ̀ ṣe kẹ́kọ̀ọ́ ó ní àwọn èèyàn sọ wípé o ò jẹ wá níyà kankan rí o ò gbowó ẹ̀yìn kankan lọ́wọ́ wa rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìdáhùn wọn ǹjẹ́ èmi àti ìwọ ǹjẹ́ a ní ìwà èyí tó yẹ pé ó dàbí ti ọlọ́run èyí tó máa lè fún wa ní ìgboyà tá a fi lè dáhùn ìbéèrè bí àwọn èèyàn ṣe bí àwọn èèyàn ṣe bí Samuel ṣe béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n sì dáhùn ṣé àwa náà lè dáhùn bẹ́ẹ̀ nínú ilé wa ṣá lè dáhùn bẹ́ẹ̀ nínú ìjọ ọlọ́run ṣá lè dáhùn bẹ́ẹ̀ nínú ẹbí wa ṣá lè dáhùn bẹ́ẹ̀ nínú agbègbè ní àdúgbò tí à ń gbé ṣá lè dáhùn bẹ́ẹ̀ nínú ìjọ ọlọ́run ṣá lè dáhùn bẹ́ẹ̀ níbi tí a ti ń ṣiṣẹ́ ṣá lè dáhùn bẹ́ẹ̀ ní inú ọjà tá a ti ń tajà ìwọ ọmọléèwé ṣó lè dáhùn bẹ́ẹ̀ nínú nílé ẹ̀kọ́ tí o wà yẹn tó máa bi ẹ́ léèrè wípé ǹjẹ́ tó máa bi ẹ́ léèrè tó máa bi ẹ́ léèrè pé a wá gbogbo iṣẹ́ ìrìgbì tó tiẹ̀ ń ṣe yìí ibo ló bá dé ǹjẹ́ o lè máa sọ fún yín pé ẹ wá mo dángájíá ẹ wò wí mi ẹ wò àkọsílẹ̀ mi Samuel ń gbé àkọsílẹ̀ kalẹ̀ níwájú àwọn ènìyàn yìí wọ́n sì àwọn èèyàn sì rí bẹ́ẹ̀ wípé hmm, kò jẹ́ wọn níyà rí kò gbàgbẹ́tẹ́lẹ̀ rí kò kò kò kò ṣe nǹkan tó lòdì sí ìfẹ́ tàbí ọ̀rọ̀ Ọlọ́run ìmí ìta tún máa rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní àǹfààní tí ìgbé ayé ìwàbí ọlọ́run tó lè fún wa òun lẹ́yìn pé a ti rí ìgboyà tí ènìyàn máa ní bíbélì wípé ó ní olódo ó máa ṣe kíni ó máa láyà bí kìnìún ǹjẹ́ wọ́n láyà bí kìnìún ọ̀pọ̀lọpọ̀ kan tó máa sọ àti máa bẹ̀rẹ̀ sí ń fúgbó pamọ́ a máa bẹ̀rẹ̀ sí ń sá pamọ́ a máa bẹ̀rẹ̀ sí ń bolẹ̀ a máa a máa sá ni kò ní fẹ́ káwọn èèyàn rí òun ní gbangba torí pé kì í ṣe ìwà tó ń wù kì í ṣe tó ṣe é mú yangàn torí ìdí kò ní gboyà ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ̀yin èèyàn mi látinú sínú ìwé ọba kìíní ìwé àwọn ọba kìíní orí kejìlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé àwọn ọba kìíní orí kejìlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún bíbélì wípé ó ní wọn kò sì bá àwọn ọkùnrin náà ṣírò ní ní ọwọ́ ẹni tí wọ́n fi owó náà lé láti fún láti fi fún àwọn tí ń ṣiṣẹ́ nítorí tí wọ́n ń ṣe òtítọ́ praise the lord ẹ̀rí nígbà tí wọ́n ń kọ́ tẹ́ḿpìlì òun ni ọ̀rọ̀ tá à ń sọ yìí òun ló ti ń jẹ jáde yìí o àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ẹ rí i pé bíbélì pé wọn ò pè wọ́n láti wá yẹ̀ wọ́n lọ́wọ́ wò pé ẹ wá ẹ wá ṣírò ìríjú yín wípé ẹ wá owó tá a kó sí yín lọ́wọ́ bó lẹ ṣe kí lẹ ṣe sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí ẹ̀ ni wípé wọ́n nítorí pé àwọn èèyàn yìí wọ́n ń ṣe olóòótọ́ ẹ rí n tí àǹfààní kejì tá a lè rí nínú gbígbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìwà bíi ti ọlọ́run òun ni wípé àwọn èèyàn á lè ní ìfọkàntán báyé ṣe burú tó yìí síbẹ̀síbẹ̀ a lè jẹ́ ẹni tí ayé lè fọkàn tán níbikíbi tí a wà ǹjẹ́ wọ́n lè fọkàn tán ọ ǹjẹ́ wọ́n lè fọkàn tán èmi ṣé wọ́n lè fi owó fi fọkàn tán mi ṣé wọ́n lè fi kì í ṣe owó nìkan la fi fọkàn tán yẹn o a lè fi ọ̀rọ̀ fífi ọkàn tán yàn ẹlòmíì kò ní àṣírí tán bá gbà àṣírí lé lọ́wọ́ ó máa ṣàṣírí aláṣírí síta ni wọn ò lè fọkàn tán ọ láti kíyèsí láti lè jẹ́ ẹni tó ṣeé fi ọkàn tán torí pé ta bá lè gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bíi ti Ọlọ́run tá a bá yan ìgbé ayé tó dàbí ti ọlọ́run ìgbé ayé ti ọlọ́run tó dó lórí ọ̀rọ̀ ọlọ́run ẹ rí wípé ó máa ń jẹ́ kí a ó máa ń jẹ́ ká ní ìdúróre láàrin àwọn ènìyàn a sì máa jẹ́ ká jẹ́ ẹni tí ó ṣe é fi ọkàn tán eléyìí ni a ó máa láti rí lónìí mo sì gbàgbọ́ pé ọ̀rọ̀ tí a gbọ́ yìí yóò ṣe yóò yí ọkàn wa padà láti lè jẹ́ ká ní ìrònú ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí àtúnbí wípé gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run yìí àwọn ìwà tá a gbọ́dọ̀ bá lọ́wọ́ wa òun ní ìwà bíi ti ọlọ́run òun ní ìwà tó jẹ́ pé a máa lè jẹ́ ìmọ́lẹ̀ a ó sì lè jẹ́ iyọ̀ níbikíbi tí a bá bá ara wa a ti wá rí ẹ̀kọ́ náà nìyẹn ìbéèrè náà wá ní pé ìwọ tí ò gbọ́ mi yìí ǹjẹ́ ó jẹ́ tó ṣe é fọkàn tán àti pàápàá pé kí ni ìmúra ẹ̀ láti lè jẹ́ tó ní tó tí ó sì ṣeé fi ọkàn tán láwùjọ ìbéèrè tí mo fẹ́ kí èmi àti ìwọ ká dáhùn léléyìí nípa orí ọ̀fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ àti ọ̀rọ̀ ọlọ́run a ń láti jọ wá ìdáhùn sí eléyìí torí pé tá a bá lè wá ìdáhùn sí tí a sì padà sí ọ̀dọ̀ ọlọ́run tí ọlọ́run ràn wá lọ́wọ́ láti lè ní ìwà bíi ti ọlọ́run òun ló máa jẹ́ ìrànlọ́wọ́ fún agbègbè tí a wà òun ló máa jẹ́ ìrànlọ́wọ́ fún ìlú tí a wà òun ló máa jẹ́ ìrànlọ́wọ́ fún ilé iṣẹ́ ìránṣẹ́ tí a wà òun ló máa jẹ́ ìrànlọ́wọ́ fún ìlú tí à ń gbé láti mú ìyàtọ̀ láti mú àlàáfíà láti mú ìgbé ayé rere wọbẹ̀ òun ló máa lè mú kí ojútùú kó wọ gbogbo ìdáwọ́lé wa àti ó máa lè jẹ́ kó wọ inú agbègbè tí a bá ara wa òun ló máa lè jẹ́ ká jẹ́ iyọ̀ àti ìmọ́lẹ̀ ní tòótọ́ gẹ́gẹ́ bí Jésù Kristi ṣe pè wá nínú ìwé Matthew orí ìkarùn-ún yẹn ẹ jẹ́ kí a mú eléyìí sọ́wọ́ ká má sì fi fi jẹun ká mu sí ọwọ́ òsì wa ká má fi jẹun ká ṣe iṣẹ́ rere lórí ká pe àrò àti ọ̀dọ̀fin wa ká ṣe ìpinnu lórí ọ̀rọ̀ ọlọ́run èyí tí a gbọ́ lónìí mo gbàdá pé ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bí a ṣe ń ṣe ìpinnu láti lè jẹ́ ẹni tó ṣe fọkàn tán àti ẹni tó ní ìdúró re fún jésù kristi ẹ jẹ́ kí a gba àdúrà bàbá wa àti ọlọ́run wa àjíǹde àti ìyá gbẹ̀yìnga ọlọ́run wa gba ọpẹ́ wa fún àkókò ọ̀rọ̀ yín èyí tí a ti gbọ́ yìí láti lè láti lè jẹ́ ẹni tó ní ìdúró re ẹni tí ò ní ìdúró re tó ṣe fi ọkàn tán fún orúkọ Jésù Kristi Olúwa ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run bàbá bá ti ṣe ń lọ máa bá wa lọ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù jẹ́ kó ṣiṣẹ́ re nínú ìdílé wa nú ayé wa adúpẹ́ torí pẹ́ ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ògo ni fún orúkọ yín gbogbo àwọn tí wọ́n wà ní ipò kan àbí òmíràn tí wọ́n ń la nǹkan tó le pọ́nrọ́pọ́n kọjá Ọlọ́run mo gbàdúrà ẹ tì wọ́n lẹ́yìn Ọlọ́run ẹ múnú wọn dùn ẹ mú ayọ̀ wọn kún ẹ̀kọ́ tẹ fẹ́ kọ́ olúkúlùkù wa ní ipò àti níta ńlá kọjá ẹ jẹ́ kó yé wọ ọlọ́run kó sì korúkọ yín kó sì di àyìn lógo adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi ni mo gba àdúrà àmín ẹ kí n ká tó máa lọ bóyá ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù máa pàdé ṣùgbọ́n tó bá fẹ́ pè mí àbí béèrè ìbéèrè àbí wádìí àbí ìbẹ̀rẹ̀ fún ìbéèrè fún àdúrà o lè pè mí sórí ago plus two three four plus two three four eight one zero five seven seven eight nine five four ní orúkọ jésù ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.